mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọ́sìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala mo jẹ́rìí pé Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sìn ọlá àtòjíṣẹ́ rẹ̀ ni ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá àtàwọn ará ilé rẹ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà kó kárí ogun mùsùlùmí àgbàńlá yìí pátá lẹ́yìn ilé ìtẹ̀síwájú àlàyé ṣókíṣókí lórí àwọn hadith tó ń bẹ nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah ti Abdulmalik Mujahid tí ó kọ tílé tẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia gbé jáde ní àná a ka àhadíìsì ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n hadith twenty six akànká ni láti lè hà sórí ah, àdéhìsì yẹn lọ báyìí pé ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ pé unsur akhaka zaliman aw mazluman faqala rajulun ya rasulallahi ansuruhu idha kana mazluman afara'aita idha kana zaliman kayfa ansuruhu qala tahjizuhu aw tamna'uhu min adh fa inna dhalika nasruhu àbájá rẹ̀ ń lè kàn nù wa ẹ́ gbogbo ilẹ̀ ń ṣojú báyìí ọlọ́run ṣe wà nù wa ń sọ̀rọ̀ àkọ́ mi náà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ jẹ́jẹ́ mi náà aw mazluman faqala rajulun ya rasulallahi. أنصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما قال تحجزه أو تمنعه من الظلم فذلك نصره جمبا فإن ذلك نصره فإن ذلك نصره جمبا آه، ويقال صوت اللهم خشان ìtumọ̀ àdìsí ní ṣókí ìṣẹ́lá muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé unsur akhaka ràn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ unsur ràn lọ́wọ́ akhaka ọmọ ìyá rẹ̀ zoliman ó jálábòsí ní o a ó mazluman tàbẹ́ni tá a bòsí ni arákùnrin kan bá sọ wípé yá Rasulullahi rẹ òjíṣẹ́ ọlọ́run àǹsúrù u ìdàkánà mazluman mo lè ràn án lọ́wọ́ yẹn pé màá ràn án lọ́wọ́ nígbà tó bá jẹ́ ẹni tá a bò sí yẹn tá a wo tó bá lọ jẹ́ pé òun báwo ni màá ṣe ràn án kọ́ọ̀lù òjíṣẹ́ ńlá tí kàtọ́ lọ́lọ́wọ́n bá ń bẹ́ fún sọ báyìí pé tahjuzuhu dáa lágara aw tamuna uhu tàbí kó o kọ fún mina zolimi níbi àbòsí fa inna dalika dájúdájú eléyìí ni nasroho ìrànwọ́ rẹ̀ ìrànlọ́wọ́ tó ṣe fún nípa kó jálábòsí lẹ́ẹ̀kan sí <clears throat> ní bọ̀rọ̀ gidi. <clears throat> òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ pé unsur ràn án lọ́wọ́ àkọ́ọ̀kà ọmọ ìyá rẹ̀ zọ́ọ̀lìmán kìbá àjálábòsí áwòmàtìlúmán tàbẹ́ntà ṣàbòsí fún fàkọ́ọ̀lá rọ́jùlù ni arákùnrin kan bá sọ báyìí wípé yá Rasulallahi rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ansúrùhù èmi ó ràn án lọ́wọ́ ìdàkánà mazluman tó bá jẹ́ pé ẹni tá a ṣàbòsí fún ni afàrọ̀ àyíká ìdàkánà zọ́ọ̀lìmọ̀ wò ó ìdàkánà zọ́ọ̀lìmọ̀ tó bá lọ́ọ́ jẹ́ alábòsí fún rárá rẹ̀ káyífà á ń sòrò òòpó ni mo ṣe fẹ́ ràn lọ́wọ́ ọ̀ọ́l òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam wá sọ báyìí pé táàjù zuhu dáa lágara. a ó tàmùnẹ́ ùhù tàbí kó kọ fún yẹn kó hánà rẹ̀ di lọ́wọ́ mìíràn zulmi níbi àbòsí fa iná dáàlìkà dájúdájú kó dá alágara tàbí kó dínà rẹ̀ kó hánà rẹ̀ níbi kíni níbi daalika yẹn dáàlìkà nàṣúrùhù kó n'i ní ìrànwọ́ rẹ̀ hmm? ẹ̀kọ́ pọ̀ hadithi alákọ̀ọ́kọ́ o ni wípé àwọn sọ̀hábà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam tánàbí ìbá sọ̀rọ̀ kan tó rú wọn lójú tàbí kò yé wọn tàbí tí wọ́n wò bá mi wọn ó béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam eléyìí hàn nígbà tarakùn yẹn sọ wípé kayfa ansuruhu báwo ni màá ṣe ràn lọwọ. ìyẹn ni pé ìdàkárẹ́ zọ́ọ̀lì tó bá kí òun lálábòsí ó ní kárán yẹn lọ́wọ́ kò bá jẹ́ alábòsí kò bá jẹ́ tí wọ́n ṣàbòsí fún báwo láti ran alábòsí lọ́wọ́ wọn béèrè báwọn. bọ́ tó bá jẹ́ àwa ní ẹlòmíì ni kí náà ìsọkúsọ wo lẹ́yìn àfa yìí ń sọ láàárọ̀ yìí mọ́sálà ń bóyá àfa kan ló ṣàlàyé báwọn ló kàn sọ. a ibi pé àfa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń bì yìí ibi yìí gbóòní wọn ìsọkúsọ gbáà làáfà sọ láàárọ̀ àáfàá sì lè ròpò ti yé àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam máa ń lo ọ̀nà oríṣiríṣi láti báwọn èèyàn sọ̀rọ̀ kó lè pe àkíyèsí wọn sí nǹkan tó ṣe pàtàkì ẹ̀rí pé gbàtí yẹn ni ẹ lọ́wọ́ alábòsí àtẹni wọ́n ṣàbòsí fún ẹ̀rí pé ọkùnrin yẹn náà sọ pé ó ti yé wa pé ẹni tí wọ́n ṣàbòsí fún kàràn lọ à ó fi hàn pé ìyẹn gangan ni kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ yé ìyẹn gangan ni kókó ọ̀rọ̀ sísọ táwọn ẹbí wa sọ pé kíkà sọ pé ẹmọ ẹdí alábòsí lọwọ gbogbo wa ti mọ̀ ṣùgbọ́n yóò pe làákàyè wa sí pé ẹran alábòsí lọ́wọ́ a àbáwo ni o òṣìlóòbù kan nìyẹn òṣìlóòbù hakim nínú àwọn ọ̀nà téèyàn máa ń pe àkíyèsí àwọn èèyàn sí nǹkan kan tó nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà láti si àkíyèsí àwọn èèyàn sí ní tó ṣe kí ni sí ní tó ṣe pàtàkì ẹ pé ọkùnrin yẹn béèrè báwọn bí ṣe wá sọhun yóò dúró nínú làákàyè yóò wà lọ́kàn àyà èèyàn ju kí wọ́n kàn déédéé sọ bọ̀rọ̀ gidi láì kọ́kọ́ mú wá lọ́nà tó gbà mọ́ wa ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta a rí ń bẹ̀ ni wípé a jẹ́ pé ojúṣe wa àwa mùsùlùmí ni káràn gbogbo mùsùlùmí lọ pátá irú mùsùlùmí yòówù tí wọn ò bá jẹ agbọ́dọ̀ ràn wọ́n lọ ṣùgbọ́n irú mùsùlùmí tí kálukú bá je tàbí irú ìwà tó ń kálukú bá ń hù lásìkò kan sí kejì ní ó juwèé irú ìrànlọ́wọ́ tá a ṣe fún ìrànlọ́wọ́ ta lákọ̀ọ́kọ́ ni kíkún lọ́wọ́ nídìí tó ń ṣe yẹn lànà ṣe àkọ́kọ́ ò ní pé tó bá wà nídìí dáadáa ká kún lọ́wọ́ lórí dáadáa tó bá wà nídìí dáadáa ká ní tó ń ṣe nǹkan tó bá kí ni wọ́n ń pè ní dáadáa alákọ̀ọ́kọ́ ní gbogbo nǹkan tí ṣẹ̀rí àsọ̀pọ̀ dàtà rí báyìí ẹlẹ́ẹ̀kejì gbogbo ń tá a mọ̀ nínú àṣà àti ìṣe wa pé ó dáa tí kò sì tako ṣẹ̀ríà tàbí kò tako nǹkan kan tí ṣẹ̀ríà gbé kalẹ̀ ṣẹ̀pẹ́ nígbà míì àwọn kan wà táwa kà sí dáadáa fún àpẹẹrẹ ní ilẹ̀ Yorùbá ní tí wọ́n kọ́ wa ni pé a máa tẹrí ba a sì máa bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà ni kódà ó lágbára débi pé nígbà kan òun rò pé wọ́n ń sọ èdè yẹn mọ́ Ọ̀yọ́ Aláàfin gangan gbàtàwọn primary school tí bàbá ọmọ kan bá wá wá tí ò rí tàbí apàdé bàbá rẹ̀ lọ́nà jẹmú yẹn wá apàdé bàbá ọ̀rẹ́ wa lọ́nà tá a bá fẹ́ sọ fún àní mo rí bàá mi rẹ̀ mo rí bàbá tèmi àti tiẹ̀ àní fẹ́ sọ pé mo rí bàbá ẹ̀ ṣe àwùkọ aṣẹ́ kò tó bàbá tiwa náà ni mo rí bàá mi rẹ̀ bàá mi rẹ̀ ní kí n máa kí bàbá tèmi ìyẹn ní àpọ́nlé àti ìbọ̀wọ̀ ó wà fáwọn àgbàlagbà èpè tá a bá lágbàlagbà ń ta á ti fi sípò bàbá tiwa náà mo rò pé yé nìsín nínú ẹ̀kọ́ tí wọ́n á kọ́ ẹ̀rí pé inú àwọn ìwé primary school jọ̀hún aláwìyé àti akọ́mọlédè yorùbá ẹ̀rí láàárọ̀ èèyàn ó jí wọn ó ya ọkùnrin yóò dọ̀bálẹ̀ òjó yóò dọ̀bálẹ̀ àìná yóò kúnlẹ̀ fáwọn òbí ẹ̀ a sì kà sí ìbọ̀wọ̀ àti ìtẹríba fún àgbàlagbà ṣùgbọ́n nínú ṣẹ̀ríà islam àpọ́nlé ò débi ká dọ̀bálẹ̀ kò sì débi ká kúnlẹ̀ fóbi ẹni ẹ rí nkan pé nínú nǹkan tó ń fa ìkórìíra fún apá kan nínú tí fi ń kórìíra àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí irú èdè mò ń sọ ẹlòmíràn akínní stars náà tó ń bá wọn sọ yìí ò ní pé nítorí pé ó ti wà nú àṣà àti ṣe wa ó ti wà nú ẹ̀jẹ̀ wa ó ti wà nú omi ara wa egungun ara wa kódà ó ti wọnú mudumudun ara wa pẹ̀lú tá à ń pè ní ìdí yẹn tẹ́lẹ̀ kan máa fẹ́ sọ pé kìíní yẹn ò bá mú á mọ̀ wò pé kí ló ń sọ yẹn dáadáa la kà sí lọ́dọ̀ wa lẹ̀ yorùbá ṣùgbọ́n ó ti ta kó ní tíṣẹ̀rí àgbékalẹ̀ kódà apá kan náà àwọn àfáà ńlẹ̀ yorùbá wọ́n wá wò pé ah àṣà tó dáa làṣà yìí wọ́n wá ń wá ọ̀nà láti sọ pé ṣẹ̀ríà náà ṣe kí ni ṣẹ̀ríà sọ pé kò burú ìpìlẹ̀ pé àwọn àfáà tó mọ kéwù gangan ńlẹ̀ yorùbá ń jọ wọn ti sọ pé kò bá mọ́ a rí eléyìí nínú ìṣesí àwọn àáfàá tí wọ́n bá lọ kí ọba ńlẹ̀ yorùbá ẹ rí i pé wọ́n yìí dọ̀bálẹ̀ fọba wọ́n máa ń lóṣò ni wọ́n ò lóṣò kí ni ìdí tí wọ́n yẹ lóṣò fọba wọ́n ti mọ̀ nínú ṣẹ̀ríà pé èèwọ̀ ni ká ṣùgbọ́n àwọn ọba àgbà náà àwọn ọba ajẹ ní ń pa ibi tágbára wọn mọnu nígbà náà àwa tá a wà lóde òní náà yẹ ká ṣe kí ni. Kini, ká ṣiṣẹ́ kọjá bí ìmọ̀ lóṣù yẹn. ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kó jẹ́ pé nínú ìṣesí àwọn fúlàní tí àwọn fáàlẹ̀ yorùbá apá kan náà wọ́n tí lọ́dọ̀ wọn wọn máa lóṣù kíra wọn ni ṣùgbọ́n àwọn ó ti mọ̀ náà ní wọn pé kò sí dọ̀bálẹ̀ sòfin kejì ọ̀rọ̀ dọ̀bálẹ̀ gangan mo fẹ́ sọ bí ṣùgbọ́n mò ń ṣàlàyé pé àṣà àti ṣe. Hmm? àṣà tí mo pè àti ìṣe tó dáa lọ́dọ̀ wa òun gangan ni ṣẹ̀ríà ló dá pẹ̀lú májẹ̀mú kí ni májẹ̀mú náà tí kò bá ti tako ṣẹ̀ríà àti wa tí ò bá ti tako ṣẹ̀ríà àti wa ọlọ́ọ̀bá yóò fún wa lágbọ̀ọ́yé mo kàn má pẹ̀rẹ̀ yẹn wá ni ó tún kù téèyàn lè mú wá dáadáa ta lè mú wá ńlẹ̀ Yorùbá irú àṣà mo rí láwọn ìlú kan nílẹ̀ Yorùbá yìí nígbà kan lákùrẹ́ tí mo kọ́ débẹ̀ hmm, mo kọ́ wọ yunifásitì mbẹ níbi ìdáhùnpé bẹ̀rẹ̀ ló dára jà ní gbangba àwọn obìnrin kan wọn èé wẹ̀wù wọn kàn rúṣọ máyà wọn ó jókòó kalẹ̀ mbẹ àwọn wo làwọn wọ̀nyí tí èé wẹ̀wù wọ́n ní àwọn ayaba àwọn ìyàwó ọba tí ọba tó fẹ́ wọn ti gbéṣẹ̀ ìyẹn pé tó ti kú wọn láwọn ni wọn èé wẹ̀wù yẹn mo ní Allahu Akbar torí pé wọ́n já yaba tó bá wọn ọkọ̀ wọn ti gbèsè ló wáyé káṣí kí ni káyẹ̀yẹ wọn àbí yẹpẹrẹ wọn tí mo fi níwẹ̀ àwọn ìyókù wẹ̀wù àwọn òwẹ̀wù ló àṣà ẹ̀yìn ní ìsìn kò bá ṣẹ̀rí àmú pẹ̀lẹ́ pé wà nù ṣe tiwa àní ìlú wọn gbọ́dọ̀ máa wọ aṣọ wọn kí wọ́n bo gbogbo owó wọn pátápátá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọkàmọ́ kálukú ló tún nílùú tiẹ̀ náà ní tí wọ́n ń pè ní àwọn àṣà míì àtiṣe tó ń torí náà tó bá wà nídìí dáadáa ṣe kí ni m kún lọ́wọ́ lórí ẹ̀ á ràn lọ́wọ́ ràn lọ́wọ́ ṣe ń sọ̀rọ̀ pé akíwá ọmọ wa fi wá pọ̀n wálé ohun ẹnu wọn nígbà tí wọ́n bá ń fọ èsì sí ń ta béèrè lọ́wọ́ wọn ohun ẹnu wọn nígbà tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ bóyá wọ́n ń béèrè nǹkan kan àbí wọ́n fẹ́ ṣàlàyé nǹkan kan fún ohun ẹnu wọn yẹn irú ọ̀rọ̀ tí wọ́n gbé jáde láàfin mọ̀ bóyá wọ́n lápọ̀nlé àbí wọ́n fi lápọ̀nlé eléyìí béèrè fún ká gbọ́ èdè èyí wá ní ọ̀pọ̀lọpọ̀ àwa òbí lónìí lẹ́yìn tá a ti sanwó bántabanta òbítíbitì owó tí èso kékeré láti fi àwọn ọmọ wa sí ilé ìwé ẹ̀kọ́ gan ilé wọ́n ń kọ́ wọn lédè ìgbó pẹ̀lú owó tá a ti san àwa tó wà lọ ń sọ ìbò sí wọn lè Abdullahi how are you come ah fine come here kí ni kà ń sọ ìbò sí wọn àwọn ọmọ yẹn tí wọn bá tó bá dọ́là bóyá wọn lọ ń ṣe wá àti wíwẹ́ lọ́rin tó mọ̀ kí ó ti bá lọ ń sọ̀rọ̀ ń bì kan kò ní mọ̀ pé gbogbo ohun tó ń sọ yẹn àwọn yìí ń ta àwọn èèyàn létí nítorí kò gbédè bẹ́ẹ̀ sì ni wọ bàbá rẹ̀ gbọ́ bó o ló ti lọ fìdí abínibí ọmọ rẹ̀ lẹ̀ ò sọ́fì ò lọ́ ń sọ ìbò tó ti sanwó fún ó ti sanwó rẹ̀ tún èkó lọ́hùn nígbà tó yẹ pé wọ́n wà nọ́sírì primary kindergarten wọ́n yìí sọ èdè míì sí wọn skul jèdè òyìnbó lọ ní àlọ́ secondary school wọ́n ti kọ́ no vernacular tó bá sọ vernacular yẹn náà ń pè yorùbá ní rí fàtí vernacular yóò sanwó kí wàá nínú èbó tí wọ́n ń sọ sí ilé tó jẹ́ ó gbọ́ èdè tiẹ̀ dáadáa àwọn eré mi tí mò ń sọ̀rọ̀ ní ìsìn ó rí i pé bàbá ti ní efe èbó sí mi tábà ti lọ lé kí yorùbá ní máa sọ sí a fáà wàá gbé èbó ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run agbọ́ níwọ̀nba tá a fi lè gbé ìbú fúnra rẹ̀ sọ̀rọ̀ kódà nígbà míì gan afẹ́ lè sọ pé a tún gbọ́ jèdè yòbọ̀ gan lọ tónígbà míì yẹn a máa wọ́rọ̀ míì téyìn ètú èbó tí yóò wá fẹ́ di yóò fẹ́ di nǹkan téyìn ó máa wá yorùbá tí yóò tú èbó ntì yóò sì yé wa léèbó àìgbédè tó náà ni ṣùgbọ́n tí mo kàn fẹ́ ṣàlàyé ń bẹ̀ òun náà ni wípé tí èèyàn bá gbédè dáadáa ohun ẹnu rẹ̀ ó jà á mọ̀ pé ó ṣe kí ni òpọ́n àgbàlagbà lé ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé òpọ́n àgbàlagbà lé ní ìgbọ́ràn ìgbọ́ràn àti ìtẹ̀láṣẹ tí wọ́n bá ní ká ṣe nǹkan yóò ṣe tí nǹkan yóò bá ti jẹ́ kíni o tí ò bá ti jẹ́ ìwọ̀ ọmọ mi tó dọ̀bálẹ̀ fún yín láàárọ̀ tó kúnlẹ̀ tẹ́ránṣẹ́ tí ń kùn yóò mọ kúnlé lórí òmí yóò mọ báyìí àti bàbá rẹ̀ wọn ò jọ mọ bára wọn sọ̀rọ̀ báyìí ni tí yàrá bá sọ ẹyọ kan ọmọ ó sọ méje ṣùgbọ́n yóò nífẹ̀ẹ́ sọmọ okúnlẹ̀ òdọ̀bálẹ̀ ọmọ tí ó wá mọ́ nítẹríba pẹ̀lú ìtumọ̀ pé kì í gbó lẹ́nu tó bá ní ó ṣe ní ó ṣe ọmọ yẹn ní ó gbógun tì yóò ní kó dọ̀bálẹ̀ kó kúnlẹ̀ èyí tí mò ń sọ yìí kìí ṣe wọ́n ní ìtaari fúnra wa ni o mo lè mọ máwọn àpẹẹrẹ wa mo rántí ńgbà kan lábẹ́kúta nígbà tá a fi wà lákùrẹ́ sí star kan nílé wọn oníṣòro ìṣòro rẹ̀ ni pé bàbá rẹ̀ ní kò kúnlẹ̀ kí wọn àwọn brothers wa tẹ̀lé láti lọ bẹ bàbá ń pé wọn ò jẹ́ súnú ilé o abẹ́ stẹ́ẹ̀pù ní sùn bàbá àwọn ò jí lè gbé rẹ́ǹtì bàbá yìí ní kò lè súnú ilé abẹ́ stẹ́ẹ̀pù ni wàá máa sùn wọn á bẹ́ lọ bá bàbá ń pé kó jọ kó forí jìn ọmọ èké ní í ṣe ó ní kóun wá tó lè gbẹ̀bẹ̀ rẹ̀ yóò kúnlẹ̀ kí gbogbo ẹni tó wà nínú ilé òun pátápátá lẹ́yọ kọ̀ọ̀kan lòun ó tó lè forí jìn subhanallah. So, kí ló wá fà á bàbá àwọn náà tí àwọn iléèbó ń pè ní ignorance tí lárúbá ń pè ní jahalu jahalu mọ̀rọ́kàbù wánu àyèmọ̀kan tó gbogbo ló dá bàbá làwọn àti rí àwọn sísítà tó lò jáàbù lọlé àwọn bàbá wọn sì bọ́ wọn ní káwọn mẹgáàdì ọmọ wọn wọn sì bọ́ gbogbo jáàbù lára wọn wá wà ní golo tó pé kí ni ń bò gbà táwọn bá sọ sí golo tó lójú obìnrin tó ti bàlágà là ń sọ yìí ọmọ tó ti wọ ọmọ ọdún méjìdínlógún tó ti wọ yunifásitì ó wá rìn ní òwò báyìí ẹ jáàbù wo ni ń lò nítorí pé ọ̀rọ̀ kò yé wọn nítorí náà àwọn níta ń ṣàlàyé ń bẹ̀rùn ní wípé ẹlòmíì látara ń tó kà sí àṣà dáadáa ẹyọ kan ṣoṣo tọ́mọ ò ṣe yóò wá kọjá ààlà nípa kíni pa gbígbógun ti àwọn ọmọ tí ò wá ṣe dáadáa tá bá dá dáadáa tọmọ sí ọ̀nà ọgọ́rùn-ún àwọn ọmọ tí ò sí dáadáa ìdá kan nínú ọgọ́rùn-ún tọmọ yóò àpọ̀n wọn lè màmá pẹ̀rẹ̀ yọ̀ kan wá sí ọmọ kan gbà yẹn táwa lákùrẹ́ ó ṣe wa ẹ́kì kò wá ní pépà bóyá yọ̀ àbí méjì ọmọ bá dé oní wọn òun ti kọ̀ òun lọ́mọ ó lé òun lé alọ́báyà kúlẹ̀ pé mi ò tẹ̀lé wọn lọ́jọ́ yàn brothers kan ló lọ wọ́n wá fún mi lábàárí ìyá wọn ní kò páàsì pé ẹ̀sìn tí ń ṣe yìí ni òjò páàsì kí dẹ̀ ní jọ́nà ṣòkòtò rẹ̀ ò kan ilẹ̀ ó wà lókè kókósẹ̀ ṣàpá àwọn bọ́dà àdúgbò ẹ̀fọ́lọ́ pé ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn ò bá yàn ìjà wọ́n ṣáà lu ọgbọ́n ọ̀nà ẹ̀rọ títí tí yàn fi wá padà ṣàlàyé pé àwọn ará alé àwọn ló ní kó ń kọ́ lọ́mọ wípé ọmọ yẹn ò bá ní gbogbo pépà rẹ̀ pé ṣòkòtò ẹ̀ tí ò kan lẹ́yìn ni. àwa béèrè lọ́wọ́ ìyá òun náà pé màmá ẹ̀yin fúnra yín àwọn ọmọ àwọn èèyàn tó ní kẹ́ẹ̀kọ́ ọmọ yín lọ́mọ yìí ṣé àwọn ọmọ tí wọ́n pàṣẹ wáyẹ̀kì onírara o kódà ẹni tí sílẹ̀ méjì ẹ̀mẹ́ta tí ò mú àwọn fa ọmọ tí wọ́n mọ́ra gbogbo àwọn ọmọ yẹn sì ní kò sí èyí tó hùwà dáadáa bí ọmọ tí yín ṣùgbọ́n àwọn ní kẹ́ ẹ lé ọmọ tí yín kò ń lé kẹ́ẹ̀kọ́ lọ́mọ torí pé kò pàṣẹ pépà kan àbí méjì tí èsì ìṣe English máàsì o ẹ̀ẹ́ orí ẹsẹ̀ wàá pé ó wá ní ẹn àmọ́ kò ṣiṣẹ́ kankan láti jẹ́ ètò ti jáde ọmọ tó ṣe pariwo àìkì tí rìsọ́ọ̀tì ẹ̀ṣẹ̀ jáde ìyá ní òní iṣẹ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn ajẹ́mu la níta mọ̀ ń fúta wa mọ̀ bá bọ́dà kan dúró sí di photocopy machine. ní tí mo fẹ́ fàyọnú ọ̀rọ̀ tí mo ń sọ yìí ni pé ìkúnlọ́wọ́ lórí dáadáa ní tí wọ́n ń pè ní dáadáa òun ni ní tíṣẹ̀rí àwa pè ní dáadáa àrínú Kùránì àrínú súnà ìṣesí àwọn sàhábà ẹlẹ́ẹ̀kejì ní tá a mọ̀ sí dáadáa láwùjọ wa ṣùgbọ́n o tí kò takò ṣẹ̀rà so àwọn nǹkan míì wà táwa rò pé dáa láwùjọ wa tó takò ṣẹ̀rà ni mo kàn ló jẹ́ kí n yà síbẹ̀ yẹn láti mú àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ilẹ̀ yorùbá ní ìsìn tọ́mọ bá fọwọ́ òsì jẹun á kànjú ko àbí àgbójú àgànsì bẹ́ẹ̀ ni ìyẹn bá ṣẹlẹ̀ àmọ́ tó dáa nàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé kúl biyaminik ọwọ́ ọ̀tún ni o máa fi jẹun níbomi oníláta kulu bishimal má fọwọ́ òsì jẹun fa inna ṣaitọ́ọ̀nà torí pé èṣù ya kulu wà ya ṣọ́ọ́bù bishimal torí pé àṣetọ́ máa jẹ ó sì máa mu pẹ̀lú kíni o pẹ̀lú ọwọ́ òsì ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ so á kún lọ́wọ́ lórí dáadáa tó bá jẹ́ pé zọ́ọ̀lì máa ń òun lalábòsí ìyẹn lànà bí ní àní kan lọ àdàlágara ni tàbí ká hánà rẹ̀ ìyẹn ni pé ká di lọ́wọ́ nídìí àbòsí tó fẹ́ ṣe àmì jẹ́ kó rí ṣe ẹ wo ọ̀nà táwọn bí gbà sọ̀rọ̀ yìí kò sọ pé ẹ gbógun tì í kò sọ pé ẹ bá jà kò sọ pé ẹ yẹ̀yẹ́ rẹ̀ kò jọ sọ pé ẹ yẹpẹrẹ ẹ rántí pé nínú àdéhìsì tá a ti kà sẹ́yìn bíi láta hasadu wàláta náà jàṣu wàláta bá gọdú wàláta dàbárù tẹ bá rántí ń bẹ tádàbí ní alẹ́ muslim ahùlẹ̀ muslim láà yàdùlímùhù wàlá yàdùlùhù wàlá yàkìrùhù mùsùlùmí ọmọ ìyá ara wọn ni wọn láyàdùlímùhù kò ní bòsí wàlá yàdùlùhù kò ní dójútì wàlá yàkìrùhù kò ní yẹpẹrẹ tó náà ìtàkànṣe ni pé àbòsí yàn àníjẹ oríṣìí ọ̀nà wo wá la lè gbà láti mọ̀jẹ̀ kó rábòsì sí ó pọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ká pè sákìyèsí pábòsì ló fẹ́ ṣe pé ní tó fẹ́ ṣe yóò dáa torí pé òun fúnra ara rẹ̀ lè mọ́ mọ̀ wípé ní tí ò dáa ni a pè sákìyèsí àlọ́ọ̀bá a ṣàlàyé fún nítùbí nùbí ẹlòmíín wá ń bẹ tó lóun fẹ́ lọ́ọ́ ṣàlàyé fún èèyàn àlàyé rẹ̀ gan ni ó jẹ́ kó ń tọ̀ wọn tó wá burú sí nídìí tó fẹ́ ṣe nítorí ọ̀nà tó gbà sọ bó tilẹ̀ jẹ́ pé nítòótọ́ àti nítòdodo ọlọ́run ọba àlekè ọlá kò yọ̀ǹda fún kó wá gbogbo wa ká mọ̀rọ̀ gbé kalẹ̀ bákan náà eléyìí máa ń sábà ṣẹlẹ̀ lórí àwùjọ tí wọ́n ti rè wá dàgbà àti irú ilé tá a ti jáde ẹlòmíì ọ̀rọ̀ tí ò le ẹran tí ò yí yóò bá ní tó fẹ́ ṣàlàyé ó fẹ́ kọ́ yàn lẹ́kọ̀ọ́ ni o. yóò bá tún di rántó ìjà ló ń tọ̀ wọn àti òjọjà bẹ́ẹ̀ sì ni dáadáa ló gbà lérò ìmọ̀ràn wa sí àwa tí àáfà bá bá a sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tá a kò dáa yìí ni pé ká tó fi bá wa sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ká wo kí ló sọ sí òdodo ni tábà tí wàá ni a ti mọ̀ pé tó àáfà yìí ò lẹ́bùn ọ̀nà gbàgbé ọ̀rọ̀ ṣùgbọ́n tó ń sọ òdodo ni tàbí káwò wípé ọ̀rọ̀ yẹn ló ká lára ló fi sọ ó ń fẹ́ dáadáa fún wa ni nígbà náà ẹ rí i pé tó ń bá wa sọ yẹn ṣe kí ni yóò wúlò ọ̀nà ẹ̀rọ alẹ́ ìtúbẹ̀ ìpínṣe pàtàkì ni pé àwa tá a fẹ́ tá a já àfa náà gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ìgbé ọ̀rọ̀ kalẹ̀ àti báwọn èèyàn sọ̀rọ̀ lọ́nà tó jẹ́ pé tá a sọ yẹn yóò bá inú wọn ó dùn sí wọn ó sì sọ pé àwọn ó ṣàtúnṣe sọ àkọ́kọ́ ni pé ká pè sákìyèsí ká bá a sọ èyí tó fẹ́ ṣe yí àbòsí ni o ọlọ́run ọba ò fẹ́ má ṣe. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé a jẹ́ aláṣẹ lórí ẹni yẹn ta ní kàtà lórí ẹ̀ a ní wulẹ̀ bá sọ̀rọ̀ kankan a pa á láṣẹ ni má ṣe báyìí tó bá fẹ́ tẹ̀síwájú nítorí pé a jẹ́ aláṣẹ lórí alágbára lórí ẹ̀yìn á dà lágara ìtànà gbé kọ́ sọ yìí á dà lágara yìí pé Agara ọ̀dà kò ní lágbára àti ṣe tó bá ṣe báyìí ó jìyà kò ní lè dé díẹ̀ eléyìí á máa ṣẹlẹ̀ nígbà míì tá a bá rí àwọn ẹ̀hànà ládùúgbò ẹ̀hànà ọmọ àwọn tí wọ́n ń pèlè ẹ̀hànà yorùbá àwọn tọ́ọ̀gì bóyá ó fẹ́ ṣe nǹkan kan tí ò dáa ṣùgbọ́n àwa jù lọ ó mọ̀ pé tọ́wọ́ wa bá bò wọ́n ó jìyà èèyàn kàn dá ọkọ rẹ̀ ní kéré orí ọ̀pẹ mọ́ ni kí ló ló ń fẹ́ sẹ́ ah bàbá ẹ má bínú yóò padà ní ó jọlá bàbá lónìí irú yẹn kì í pa àmọ́ bá torí pé àmọ́ ó mọ̀ pé tóun bá lọ tóun bá tóun bá fi kíní kan àwa gan jù ń lọ gbòdògbòdì yóò padà irú èèyàn àní ṣe àní pààrọ̀ wá sí ṣùgbọ́n tá a bá wò pé ẹni pé atọ́gì tí mò sọ lẹ́ẹ̀kan pé kò mọ̀ ní gbọ̀sùmọ́ yóò kùn wá lé náà pàjẹ́ afá kìyàn àpèrò pé wà á fà wà wà wà wà afá ó ẹbí mílẹ̀ máa fà wà yẹn kẹ́ ah, ah ṣé bàbúrò màmá rẹ ni àbúrò màmá mi ló fẹ́ ṣe kí ṣé bàbá ò jọlá yín láàárọ̀ yà fà ó kẹ́ jọlá yín irú yín òun lè bá sọ̀rọ̀ mo rò pé ti yé wa nìsí ẹni tó jẹ́ pé àlágbára kankan àmì nǹkan kan tá a lè ṣe fún àti ẹ̀ lè dọ́dọ̀ rẹ̀ kan. a sọ fáwọn tó lágbára jùlọ tàbí àwọn tí wọn lè dọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá sọrọ tá a bá tún wá lè ṣe yẹn á wà á bẹ lọ́hùn pé kọ́lọ́hún ọba kò ṣe kéne kò tọ sọ́nà tó fi jẹ́ pé èyí tí ó ṣeun kò ní jẹ àbòsí <clears throat> wallahu ta'ala a'lam fa inna dhalika dájúdájú ilé ní nasruhu òní ríran lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé àìrán lọ́wọ́ àbí lórí dáadáa tàbí a máa ṣèkún lọ́wọ́ fún àwọn aláìdá tàbí alábòsí lórí àbòsí yìí tó sì máa ń sábà fa ìkúnlọ́wọ́ lórí àbòsí alákọ̀ọ́kọ́ òun ni n táwọn iléègbò ń pè ní comradeship tàbí fellowship òun ni ẹgbẹ́ tẹ́ ẹ bá ti jọ wà nínú ẹgbẹ́ kan ah ojú ò gbọ́dọ̀ ti ọmọ ẹgbẹ́ mi a fa, fà ilé ló fà tó jẹ́ pé àwọn tó bá wà ní ẹgbẹ́ ayé bí ògbóni bí nǹkan kan tí ẹnìkan bá tiẹ̀ pààyàn báyìí gbogbo agbára tí wọ́n ní ni wọ́n ó lò láti fi má jẹ́ kí ìdájọ́ òdodo kó ṣẹ lórí ẹnìyẹn ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ wọn tó jẹ́ adájọ́ èyí tó jẹ́ lọ́ọ̀yà gbogbo wọn èyí tó jẹ́ akọ̀wé ìjọba gbogbo wọn ni iṣẹ́ ó ti dọ́dọ̀ wọn àwọn èèyàn ó kàn rí pé kò sí ní tó ṣẹlẹ̀ sọ́ńtọ̀ ń tó ń rìn rẹ̀ káàkiri lọ́fẹ̀ẹ́ ni torí pé ó ti wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ sẹ́ńtì wá wà ní ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ náà tún fi máa lọ darapọ̀ mẹ́gbẹ́ ìmùlẹ̀ torí pé wọ́n mọ̀ pé táwọn bá ṣàbòsí wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí àbòsí yẹn ni wọn ò ní ṣe kí ni wọn ò ní takò àwọn wọn sì ní dí àwọn lọ́wọ́ so téèyàn bá wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ ẹgbẹ́ táyé náà yàtọ̀ sẹ́gbẹ́ ìmùlẹ̀ bí àwọn ẹgbẹ́ oríṣiríṣi tá à ń dálẹ̀ hmm? a máa fà á ẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ tá a máa lọ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ afẹ́ ayé yẹn ó máa ń ṣẹlẹ̀ náà ọmọ ẹgbẹ́ mi ni ọmọ ẹgbẹ́ mi ni àtìlẹ́yìn wọn máa fà ẹgbẹ́ ti ẹ̀sìn náà ó wà nù ẹ̀ náà a máa fà á gbà if our member please let us assist him Uh, although what he has done is wrong, but we have to support him because he's one of us. So, though it's wrong, but that is not uh, the, the point of discussion now. It's not what we are going to look at, but rather we have to look at it that he's one of us. And if eventually uh, he, he fails, that means it's a disgrace. And it's a disgrace. Once it's disgraced, our own society is also disgraced. Erika, Egwebu. ẹgbẹ́ táwọn èèyàn bá ti fẹ́ ṣàbòsí èèbó ni a máa sọ torí pé inú èdè tó dùn láti gbábòsí kalẹ̀ èèbó jẹ́ kan ń bẹ hmm. ah. kanu ọmọ ẹgbẹ́ wa ni o bó tilẹ̀ pé n tó ṣe kú díẹ̀ káàtó ẹ̀wọ̀ yorùbá wọn kò sọ bó lẹ̀ pé n tó ṣe òdà kò ní sọ bẹ́ẹ̀ bó lẹ̀ jẹ́ n tó ṣe kú díẹ̀ káàtó àmọ́ bójú bá tara lé mi ojú tèmi náà nu torí náà ẹ ká gbárùkù tí o ah, ẹ jẹ́ gbárùkù tí Eh, jágbárùkù tí ìsinlẹ̀ máa lọ sọ káàkiri fáwọn èèyàn yìí rá o èyí tí mo wá sọ pé ẹ̀ máa sọ káàkiri náà tún ṣe pàtàkì ànábì ò sẹ́ pé ẹ lọ máa sọ káàkiri pálábòsì ní lágbájá ẹ dì í lọ́wọ́ ìyẹn ní kì í ṣe pé wọ́n ní kẹ́ ẹ bà á àwọn ọ̀nà tá a lè gba láti má jẹ́ kó ṣe mo ti ṣàlàyé léè tó yé mi níwọ̀nba abẹ́ Allahu Ta'ala kó fún wa lágbòye ọ̀rọ̀ rẹ̀ hadith náà ní ṣókí unzur akhaka àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ zọ́ọ̀lì man tó bá jálábò sí àwọn sí fàkọ́ọ̀lá ni arákùnrin kan bá sọ báyìí wípé yá Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run à ń sòròhù èmi yóò ràn lọ́wọ́ o nígbà tó bá jẹ́ ẹni fún àyíta alábòsí kífa anzoro rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bò ní ṣe wá ràn lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́run ní sáhẹ̀júzù ó galagara a ò tẹ̀mọ̀nà rúhu tàbí kó ṣe kí ni tàbí kó kọ̀ fún hánà rẹ̀ nínú zolimi níbi àbòsí fa iná dáàríkà torí pé eléyìí kò dá alágara tàbí kò hánà rẹ̀ tàbí kò di lọ́wọ́ níbi àbòsí òun nasruhu òní ìrànlọ́wọ́ rẹ̀ tó lè ṣe fún tó bá ń ṣe àbòsí ọlọ́run fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní hadithi ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n hadith twenty five nígbà tí mo ń sọ̀rọ̀ nípa alimuslim akuli muslim láyà bilimuhu wàláyà dúlùú wàláyà kìrù mo sọ̀rọ̀ nípa alájì musa ayẹni láti fi ṣàpèjúwe fún wa nígbà tó jẹ́ deputy governor Ondo state láyé Babangida àpọ́nlé táwa mùsùlùmí rí látara ìjẹ́ igbákejì gómìnà rẹ̀ tí mo ní báwa tiẹ̀ sí kéré tó ń gbà ń ta jẹ́ undergraduate university àmọ́ gbẹ̀fẹ́ ni àmọ́ hmm, wọlé ìjọba nírọ̀rùn kódà àwọn ọlọ́pàá kankan kì í dá wa dúró kódà àwọn èyí fi kíní sára wa tí wo ara wa torí pé òun ti pọ́n wa lé kò yẹ̀yẹ́ wa kò yẹpẹrẹ wa kò fojú rí náà wa wọ́n á sọ pé alhaji musa bóyá ó ti wà wọ́n ẹnìkan wọ́n á sọ fún mi láti èkìtì pé alhaji musa ayẹni wà láàyè bàbá wọn ló dàbẹ ẹni pé ó ṣe aláìsí ó lè jẹ níìsì bàbá yẹn ni mo gbọ́ tí yẹn rò pa àwọn ìgbà yẹn kọlọ ń kó lọrọ àbá lórí dáadáa kó wọn ẹsà ìsàn wọn lẹsàn dáadáa àpèjúwe dáadáa ń bàbá wọn nígbà náà lórí àpọ́nlé mùsùlùmí lórí àìmọ̀mọ́ fojú rí náà mùsùlùmí lórí àìmọ̀mọ̀ ayẹpẹrẹ mùsùlùmí tó náà gbogbo àwọn tá a wà ń kó ńlá ńlá náà kárí gbé àwọn mùsùlùmí àmọ́ pọ̀n wọn lé akínyẹpẹrẹ wọn. ìlẹ̀pẹ́ lómi àwọn tó bá pàápàá àwọn olóṣèlú àwọn tí wọ́n bá rí pé àwọn ń wá nǹkan lọ́dọ̀ irọ́ nípa ìbò ní wá kí o ẹ̀mí rí mọ́ bá yá nìyí tọ́lọ́n kò fún wa ọ̀rọ̀ rẹ̀ èyí tá a wí tó bá mu wọ́n látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kò mọ́ dùn wá èyí tá a wí tí kò bá mu ó wá látọ̀dọ̀ ara wọn àti ṣètọ́n ọlọ́run kó ṣàforíjì rẹ̀ fún wa àtàwa àtẹ̀yìn ọlọ́run jẹ́ abánabi wọlé ọ̀la jẹ́ kí abánabi wọlé ọ̀la mẹ́jà wà lẹ́yìn ànábi rọ́bànà taqabbal minna innaka anta samiul alim وتب علينا إنك أنت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة أثنى تركنا عذاب نار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته